adúpẹ́ fún ọlọ́run ba àlékún ìkẹ́ ọlọ́run ba anú ọlọ́run ba orí ajẹjẹ tí wọ́n bá kó bá nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé ànẹ́bí àti àwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí àárín ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi náà kọ́mọ́ bà parun ọlọ́run bá kí ó kàwà náà kún ẹni àti gbogbo àwọn tí ó ma wá lẹ́yìn wa náà títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà eléyìn ni ọjọ́ ẹlẹ́keje nínú oṣù Ramadan eléyìí tí ó bọ́ sínú ọdún ẹgbẹ̀rún kan ún àti ọgbọ̀n àti mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wa sallam láti ìlú makka lọ sí ìlú a madina adúpẹ́ fún ọlọ́wọ́ bá lórí ṣíṣẹ́wà kù di ọjọ́ ìní a ma ilé ìbáyìí ní àtàtàrà ilé ìbáyìí náà àlékún orí lọ́dọ̀ ọlọ́wọ́ bá kọ́lọ̀mù bá lè gẹ́lá kí ọmọ ṣaláìsí àdìpele orí ẹnìkọ̀kan wa ọlá ìjọkan ṣoṣo ọlọ́run bá a kí gbogbo ẹ̀yin ọmọ ya ní ọkùnrin àti ní obìnrin ní gbogbo bíkíbi tí ọlọ́run bá lè gẹ́lá ní kí ó ń kálukú wa báyìí tí a ti ń gbọ́ wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rẹ́ ilé tí a ń bá lọ òun náà ni tafsiru suratul baqara ìtumọ̀ suratul baqara òun náà ni a ń bá lọ ibi tí a dúró sí lánàá òun náà ni àyè kan nínú àyà ogójì nínú suratul baqara eléyìí tí a sàdéhùn síwájú ọlọ́wọ́n bá si a kan bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n bá pé tó bá di ní òní inshallah a parí ilé tó kù nínú àyà ogójì yìí a sì tẹ̀síwájú lẹ́yìn rẹ̀ lórí àyà tí ó tẹ̀lé أعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون أتي صلي آيائي débi tí ọlọ́run bá ríkà sọ wípé wà áwùfù bí àìdí òfì bí àìdíkù àti sàlàyé ayà yìí débẹ̀ ìparí ayà yẹn ni wà ìyáyà farhabun wà ìyáyà farhabun ọlọ́run bá ní èmi ọlọ́run bá nìkan òun náà ni kí ẹ máa bẹ̀rù wà ìyáyà farhabun èmi ọlọ́wọ́ bá nìkan ni kí ẹ máa bẹ̀rù ọlọ́wọ́ bá ní kẹlá ó gbé al-ma'mul ọlọ́wọ́ bá ní kẹlá gbé síwájú amil nínú àyà yìí li ifadatil hasr li ifadatil hasr ọlọ́wọ́ bá ní kẹlá gbé ẹni tá ṣiṣẹ́ fún ọlọ́wọ́ bá ti síwájú ẹni tí ó ṣiṣẹ́ nínú àyà yìí ẹ̀rí pé ọlọ́run bá àlékẹ́lá la fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run bá àlékẹ́lá ni a fẹ́ bẹ̀rù ọlọ́run bá ní ọlọ́run bá fúnra ẹ̀ ń pa wá láṣẹ láti máa bẹ̀rù ẹ̀rí pé ọlọ́run bá la fẹ́ ṣiṣẹ́ yìí bẹ̀rù fún àwa aládẹ̀ ṣiṣẹ́ so àwa gbé ẹni tá bẹ̀rù ẹni tá ṣiṣẹ́ fún síwájú ma bàláhọ tí irú eléyìí bá ẹni tí a ṣiṣẹ́ fún síwájú ẹni tí ó ṣiṣẹ́ in tí ma ń ìtumọ̀ tó ma ń mú wá tẹ́lẹ̀ ma ń lò fún òun náà ni kó lè jẹ́ sí pé iṣẹ́ yẹn kó lè jẹ́ sí pé ẹni tí a fẹ́ ṣiṣẹ́ fún yẹn òun nìkan láṣe fún a ṣe ẹni yẹn nínú iṣẹ́ yẹn a ní ṣe nǹkan fẹ́nu míì ma kó lè bá a máa ṣe ìgéma àdáma iṣẹ́ yẹn lórí ẹni tá fẹ́ ṣiṣẹ́ fún yẹn nìkan kẹ́lùmí má wọnú ẹ̀ má nínú iṣẹ́ yẹn wà ìyáyà ọlọ́run bá ní èmi ọlọ́run bá nìkan farhabun òun náà ní kí ẹ má bẹ̀rù ay khafun èmi ọlọ́run bá ní kí ẹ má bẹ̀rù nítorí pé arrah ìbẹ̀rù ìbẹ̀rù òun náà ń pè bẹ́ẹ̀ a ìtumọ̀ áyà yìí ó kó sínú ìpaniláṣẹ ilé tí ìpaniláṣẹ yìí tó ń túmọ̀ ìdẹ́rùbà ni nam al'amru bi ma'ana tahdid òun náà ń al'amru bi ma'ana tahdid ìpaniláṣẹ eré tó ń pé ó ń gbé ìtumọ̀ ìṣẹ̀rùbani ó ń gbé wá wà iyaya farhabun ọlọ́run bá ń pa wá láṣẹ kí a máa bẹ̀rù wọn ọlọ́run bá aṣẹ́ yìí aṣẹ́ ìṣẹ̀rùbani ni kálíbà jẹ́ni tí ẹ̀rù ọlọ́run bọ́ máa bà ìṣẹ̀rùbani kálíbà mọ̀pọ́lọ́run bá bẹ̀rù ni èèyàn kábàámà ni ọba tó ẹgbẹ́ tí èèyàn bá bẹ̀rù ẹ̀ yóò yíwọ́ fún ni ọlọ́run yọ ọba tí èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ni táàdẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù nǹkan lẹ́yìn ohun nínú àyà yìí láti bẹ̀rẹ̀ àyà yìí dé parí ẹ̀ ọlọ́run bá níkẹ́lá lo òsìlóòbù kan nínú àwọn àsàlíbù dáẹwà nítorí ẹ̀rẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní dáẹwà ò ní òsìlóòbù irú ẹni báyìí kò gbàgbọ́ yìí ni manhajú kò ní ìlànà táà ń gbà ṣe irú ẹni báyìí rí ọ̀gbàgbọ́ yí ìdánpẹ̀ ní dáwà ní dáwà ní ìlànà tí yàmọ́ ń gbà ṣe dáwà ṣẹwárí lànà ibi tí àdánwò ti dé láwùjọ wa ni pé àwọn èèyàn ò kí ń mọ̀ wípé tá bá ń sọ̀rọ̀ nípa uslub àtọ̀rọ̀ nípa manhaj a gbọ́dọ̀ rẹ́rí fún uslub tàbẹ́ ṣe dáwà ni a gbọ́dọ̀ rẹ́rí fún manhaj tàbẹ́ ṣe dáwà ni kìí ṣe wípé dáwà ní uslub àwa láàmà wá dìsáìnì ìsìlúbù yẹn ní inú làkáyà ara wa wípé ìsìlúbù dáwà ni pé jẹ mọ́ sí dáwà mi báyìí jẹ mọ́ sí dáwà mi báyìí nítorí káwọn yẹn lè bà gbá ìsìlúbù yẹn ó gbọ́dọ̀ jẹ́ agbọ́dọ̀ rí ẹ̀rí fún pé ọlọ́run bá náà agbọ̀rọ̀ rẹ̀ rí ẹ̀ nítorí pé dáwà rí ìbádà ni àbẹ́ẹ̀kọ́ ni ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ọlọ́run bá ní kò sí ẹni tó dáa ní ọ̀rọ̀ sísọ kò sí ẹni tí ó bí ń sọ̀rọ̀ tó dáa tó ẹni tó jẹ́ sí wípé dáa ila Allah tó ẹni tó yẹ pé ń pègbè lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba intabihu ya ikhwan mo fẹ́ a fura sí kinní kan ẹ̀yọ́ ọmọ ya ẹ dákun ẹ jẹ́ kí ọba púpọ̀ ẹ jẹ́ a máa ọba ṣẹ́rí iṣẹ́ ọlọ́run ọba òun ara wa ọ̀dọ̀ ọlọ́run ọba ló yẹ ká máa pèpè sí kìí sọ̀dọ̀ ara wa ó wọ́pọ̀ nínú àwọn èèyàn lónìí tó ara ẹ̀ ló ń pèpè sí ṣùgbọ́n ó ọba ni ọlọ́run kó sọ

ila Allahi ala basira ad'u ojú ọ̀nà mi náà ni pé mò ń pèpè lọ sí ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ Allah ila Allahi ala basira mò ń pèpè lọ sọ́dọ̀ báyìí mò ń wá ń pèpè yí lórí jama'a kìí sí ana èmi annabi

wà máa ana minal mushrikin àti pé mímọ́ ni fún Ọlọ́hun Ọba kúrò níbi in tí àwọn kèfèrí tí wọ́n fi ń tì sí ọ̀dọ̀ Ọlọ́hun Ọba bọ́yá lọ́mọ bíbí ni bọ́yá láwọn ọ̀ròyìn tí ò dáa ni bọ́yá ana minal mushrikin àti pé mi ò sí nínú àwọn ọ̀sẹ́bọ̀ wọ́n máa ana minal mushrikin ní kò sí nínú àwọn olùdá nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba mo fi àyà yìí sàlàyé àyà alákọ̀ọ́kọ́ wípé ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ń pẹ̀gbẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run bá rí وعمل صالحا ó wá ń tó dẹ̀ ń sọ wípé dájúdájú èmi o nínú àwọn mùsùlùmí ni mo wà nínú àwọn tí wọ́n ju pàjú sẹ́lẹ̀ fún Ọlọ́run Ọba pẹ̀lú tawhid tí wọ́n dẹ̀ ń tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba tẹ́dẹ̀ ń jìnà tí tọ́lọ̀ọba àlèkẹ́lá tó níká jìnà sí bákan tí wọ́n bọ́ pábọ́sẹ̀ kó bí ẹbọ àti lára gbogbo àwọn tí ń ṣẹbọ ìtumọ̀ al-islam والاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وأهله ìdá ń pè ní islam o náà ni tí mo jí tún ní yóò bá lẹ́ẹ̀kan inú padà sàlàyé lárọwọ́n sí ẹ̀ náà jáwà ìbítà tí ń lọ ni pé láha asalibuha wà láha manahijuha dáwà ìpègbèsójú ọ̀nà ọlọ́run bá ó ní ìlànà rẹ̀ tí yàn bá fi ń pègbèsójú ọlọ́run bá nínú àwọn àtàlíbù dáwà ọlọ́run bá lè tẹ́lá fún wa nìkan nínú àyà yìí òun náà ni pé min àtàlíbì dáwà àtẹ̀rìbù wàtẹ̀rìb ẹ ṣe àwọn èèyàn lójú kòkòrò dáadáa ká máa ṣe dáadáa ẹ ṣe wọn lójú kòkòrò ẹ òkúrò ní ìmẹ́tì ẹlẹ́tì ẹ̀nàmtù àìlẹ́kùn ọlọ́run bá pàwọ́ láti ká máa ṣèrántí àwọn ìkẹ́ ọlọ́run bá abẹ́ẹ̀kọ́ ni arẹjí ṣàlàyé pé ọ̀nà mẹ́ta la máa ọlọ́run bá ẹ̀rí pé yẹn àtẹ̀rìbù nìyẹn ká pani láṣẹ ká lójú òkúrú ká dáadáa nìyẹn a jẹ́ pé nínú àwọn àsàlíbù dáàwà oní ẹni àtẹ̀rìbù wàtẹ̀rì ìsí àwọn èèyàn lójú kòkòrò dáadáa ìpé àwọn èèyàn sí dáadáa àti ìdẹ́rù ọlọ́run bàbà àwọn èèyàn wàbí ìbáratin awdah tàbá fẹ́ mú wá lọ́nà míì tó wà clearer ọ̀nà tí ó ọ̀nà tó yé jùlọ ọ̀nà tí ó fojú hàn jùlọ oníká sọ pé al'amuru bil ma'aruf wannahyu anil munkar al'amuru bil ma'aruf wannahyu anil munkar nínú àwọn ọ̀nà tá ń gbà ṣe dáwà ní wà á na urọ́gib wàlá urọ́gib èmi ọmọ sàwọn ẹ̀lú tí kò kòrò dáadáa ni ìní dẹ́rù bàwọn èèyàn dáwà burúkú ni sahih

وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ọlọ́run bá lè jẹ́ láti tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ nínú àyà yìí ọlọ́run bá ní lẹ́yìn tí mo pa láti ẹ̀rí pé níbi náà wáwù láàfì wà ń bẹ̀ wáwù láàfì wáwù a máa fi ń sọ ọ̀rọ̀ papọ̀ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí a tó fẹ́ tọ́lọ̀bà ọrọ fẹ́ bá wa sọ yìí ó ní àṣọ papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí a ti ń bá wáwúlá àbí gbà tó dé bí pọ́lọ̀ bà lè gẹ́láfẹ́ tó fẹ́ parí ọ̀rọ̀ annabi adam àti ọ̀rọ̀ shefon tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn bànú israel ọlọ́wọ̀ fi wáwúlá àmfì sí ma abẹ́ta kíèsí ni torí pé ọ̀rọ̀ tọ́lọ̀ bà lè gẹ́láfẹ́ mẹ́nu lè ó ti yàtọ̀ sí tọ́lọ̀ bà lè gẹ́láfẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ annabi adam ìta annabi adam àtàwọn àti iblis àtàwọn màláíkà lọ́lọ́run bá bọ̀ tẹ́lẹ̀ àbí ọlọ́run bá bá dérígun kan ọlọ́run bá lè kẹ́lá ó dàdúró

mọ̀rọ̀pẹ́ ti gẹ́ ti ìtí mò ń tafà sí mẹ́rin ọlọ́ni wà áàmìnù àti wípé ẹni ìgbàgbọ́ wà áàmìnù bima anzaltu musaddiqan lima ma'akum sábáwọnú áyà yìí rèé ọlọ́wọ́ bá ó ń pa àwọn ọmọ Israel lẹ́yìn tí ọlọ́wọ́ bá ti pa wọ́n láṣẹ láti máa pé àdéhùn ọlọ́run ọba tán lápapọ̀ wà áwòfù bí áhàdì ẹ pé gbogbo àwọn àdéhùn èmi ọlọ́run ọba tọkàn pàánì ẹ pé gbogbo ẹ̀ ẹ̀rí wípé tán bá ní áwòfù bí áhàdì gbogbo tí ń jẹ́ àdéhùn tọ́lọ́run ọba kàn nípa tọ́lọ́run ọba gbé pẹ̀lú atọ́kàn nípa ọlọ́run ọba lékelá ń pa láṣẹ ká pé yìí àbí ẹ̀kọ́ ni gbogbo àdéhùn yẹn yẹn ni lẹ́yìn tọ́lọ́run ọba lékelá pa àwọn ọmọ Israẹli láṣẹ láti ọlọ́wọ́ bá àlékẹ́lá wá tẹ̀lé pẹ̀lú áyà yìí ó fi áyà yìí tẹ̀lé pẹ̀lú pọ́lọ́wọ́ bá àlékẹ́lá pa wọ́n láṣẹ láti pé àdéhùn kan pàtó nínú àwọn àdéhùn gbogbogbò yẹn òun náà ni alkùránul karim alkùránul karim yìí ó ti wà nínú àdéhùn ọlọ́wọ́ bá kan pamọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́lá kan pamọ́ lórí àwọn Bani Israel kan nígbàgbọ́ sí àdéhùn tí ń bẹ láàrin wọn láàrin àwọn àtọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n kan páwọn mọ́ náà lára kan nígbàgbọ́ sí alkùránù kẹrì lára wọ́n nígbàgbọ́ sí annabi sallallahu alaihi wa alihi wasallam àbí eléyìí tó rẹ̀ ti wá wọn tó wọn annabi sallallahu alaihi wasallam ìnígbàgbọ́ ti ti wà ní àdéhùn yẹn náà sahih mùrùkú bẹ́ẹ̀ lórí àmì ṣùgbọ́n lọ́wọ́ bá lè kẹ́lá tó wá sí àdáyẹrí wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum ọlọ́wọ́ bá lè kẹ́lá tó wá sí àdáyẹrí al-Qur'ani bí báyìí eléyìí báyìí rèé na ń pè ní zikrul

àti gbé alkùnránì tóbi ni ọlọ́run bá rí kí a fi dá àṣà lẹ́sà nínú àyà tó tẹ̀lé yìí wípé kí àwọn bànú Israel kí wọ́n nígbàgbọ́ sí tó dẹ̀ jẹ́ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rí ìnígbàgbọ́ sí alkùnránì náà ti wà nínú àdéhùn tọ́lọ̀ ní kan pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú gbogbo àdéhùn tọ́lọ̀ ní kan pé àbí pẹ̀lú ẹgbà lódodo ẹgbà gbọ́ nǹkan tí pẹ̀lú ẹnigbàgbọ́ pẹ̀lú nǹkan tí èmi ọlọ́run bá lékẹ́ láti mo sọ̀kalẹ̀ kí lọ́lọ́run bá lékẹ́ lásọ̀kalẹ̀ ni ó alkùránù karim ọlọ́run bá ń pa àwọn Banu Israel láṣẹ nítorí pé àwọn bànú Israel Ọlọ́run bá lékalá pa wọ́n láṣẹ ká nígbàgbọ́ sí al-Qur'an àbí kò pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ ìjẹ́ wọn nígbàgbọ́ sí bí ẹ̀rí wípé ìntọ́lọ́wọ́ bá lékan nígbàgbọ́ sí ya kèfèrí sí nǹkan yẹn àbí pẹ̀lú eré báyẹ̀rẹ́ ṣe a rí pé àwọn bànú Israel o ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n nítorí pé wọ́n ṣe àìgbàgbọ́ sí ìntọ́lọ́wọ́ bá lékalá pa wọ́n láṣẹ ká nígbàgbọ́ sí sahih وآمنوا بما أنزلت مصدقا لما معكم ọlọ́run bá ní ẹni gbàgbọ́ sí nǹkan tí mẹ́lọ́run bá lè kílá sọ̀kalẹ̀ fún yí alkùránù kẹrì nǹkan tí mẹ́lọ́run bá lè kílá sọ̀kalẹ̀ musaddiqan lima ma'akum eléyìí tó ń pè lódodo tíra yìí wájíwù tó fi yẹkẹ́ nígbàgbọ́ sí ọlọ́run bá lè kílá fẹ́ sàlàyé fún wa pé èyí ṣe yí tẹ̀ẹ̀ nígbàgbọ́ sí tíra yìí ọ̀nà tó yẹ kẹ́ rí gbà nígbàgbọ́ sí ni pé tẹ́ bá wo alkùránù yìí dáadáa ó ń pè ní ọ́ ni o ó ń pè lódodo ní jàre in tó wà pẹ̀lú yín kí ló wà pẹ̀lú wọn àtàwọ̀rọ̀ kí ló wà pẹ̀lú wọn al-injil ẹ́ ṣùgbọ́n àwọn Banu Israel wọ́n ṣe kèfèrí sí in tó ń pè lódodo in tó wà nù tírà wọn wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum ọlọ́wọ́ bá rí kí lá ń jẹ́ kó yé wọn ìdí tó fi yẹ kí wọ́n gbàgbọ́ sí al-Qur'anul

àwọn ti ní tírà kan sáájú tó ti ń pè wọ́n sí ìnígbàgbọ́ sí alkùránù kẹrì ìgbà alkùránù gbọ́ yẹn ìgbà tírà ti ń bẹ lọ́wọ́ wọn tó pè wọ́n sí ìnígbàgbọ́ sí alkùránù gbọ́ náà ni àìsà ìgbàgbọ́ sí alkùránù ìsà ìgbàgbọ́ sí alkùránù ìsà ìgbàgbọ́ sí tírà ti ń bẹ lọ́wọ́ wọn tó pè àlékẹ́lá wá ní mú wájú wá báyìí pé tẹ́ bá wo alkùránì yìí náà rẹ̀ musaddiqan lima ma'akum ó ń pè lódodo ní kọta kó tí ń bẹ pẹ̀lú yìí lillahi masalul a'la àwọn ìròyìn tó ga jù tọ́lọ́wọ́n bá ló ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí n fún wa ní làákàyè kan tó lè súnmọ́ kí n fún wa ní àpèjúwe kan tó lè súnmọ́ làákàyè wa ọ̀rọ̀ ẹgẹ́ bí gbàtí èèyàn bá lọ sàlàyé nǹkan fáwọn èèyàn tí wà ní à ẹ̀yin bàbá ẹ̀yin màmá ní tí mo gbé wà yí ètè tuntun

máa máa ṣàlàyé ìmọ̀rẹ̀ lọ á mọ̀ pé àà ṣe àà ṣe ń tàn sọ náà lọ ń sọ àwọn ọmọ pé ọ̀n fẹ́ wa ni nítorí pé ìròyìn ó fẹ́ wa òfin nígbà pé à wọ́n lọ fẹ́ gbé kan wá tọ́ lọ wọ́n fẹ́ sọ pé ọfẹ́ fi ti ẹrin lẹ̀ ọfẹ́ máa ti wà bí àwa náà nígbà wa ni ṣùgbọ́n tó bá ti gbogbo ọ̀yàtọ̀ sí ti ń bẹ kí ni afẹ́ ma bínú ara wa sí kí la fẹ́ kí lẹ́fẹ́ ma takò mí sí nígbà tó jẹ́ sí pé tí mo gbé wá rèé kò sí kí ni o kò yàtọ̀ sí nǹkan tí ó wà lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ó ń pè nǹkan tó wà lọ́wọ́ yìí lódodo náà ni kò pé nírọ́ ìpè yìí nírọ́ yìí tí mo sì gbé wá ò pé ìtẹ́ gbé lọ́wọ́ nírọ́ ó ń pè lódodo ni sahih ọlọ́run bá lè kí lájí kó yẹ wà bẹ́ẹ̀ pé ọlọ́run bá fi ìyẹn ṣe dáwà fáwọn bànú Isra'ila pé àà

nínú àwọn nǹkan tó wá hàn nínú al-Qur'an tó ń ṣe àfihàn wípé al-Qur'an nǹkan ó kó sínú ìpé tíra tí ń bẹ lọ́wọ́ wọn lódodo ó náà ni kíkó sínú al-Qur'an a dáwà ìpèpè annabi sallallahu alaihi wa sallam eléyìí tí ó ma fi rinlẹ̀ ìpèpè tí àwọn annabi ọlọ́wọ́ bá táwọn náà pé àwọn bànú Isra'ila sí àìbẹ̀kọ́ ni ẹ̀rí pé dáwà annabi rèé ó ń fi rinlẹ̀ ní dáwà àwọn ànábì ìpèpè àwọn ànábì tó ti ṣáájú ẹ̀ kọjá lábala ìpàṣẹ tawhid lábala kí ni o ìpè àwọn èèyàn ìpa àwọn èèyàn láṣẹ ìjọkan ṣoṣo ọlọ́run ọba bákan náà rèé lábala ìṣenilójú kòkòrò lórí ìmọ̀ gbámúṣinṣin àwọn ìwà tí ó jẹ́ ìwà ọlá àwọn al-fadail at-tamassuku bil-fadail wàlbùrùdú anìrọ̀záìl ìgbámúsinsin ìdìrọ̀má àwọn ìwà tí ma ń kó ọlá bá ní bí ká ma ṣòdodo bí ká ma sọ̀rọ̀ ẹ̀yìn bí ká ma ṣòfófó bí kí inú wa àti tàwa kó dọ́gba ẹ́n bí kí a ma tọrẹ bí ká ma láàánú gbogbo àwọn àwà yìí àwọn àwà tí ma ń kó ọlá bá ni sọ́wàlálá ẹ̀rí páwọn ọ̀wà yìí àwọn àti máa ń kó ọ̀ṣọ́ báyàn tí èyàn máa fi ń jẹ́ èyàn ni pé á èyàn ní lágbájá èyàn ní lágbájá tán sọ ẹ kéèṣe páwọn yókù náà ṣe èyàn pé wọ́n lórí kọ́ wọ́n jọ lórí wọ́n jọ ní gbogbo ẹ̀yà tí èyàn nílì ṣùgbọ́n èyàn tí wọ́n wí yẹn èyàn míì ni tó ní ìwà yá lágbàjá ó sí èèyàn gan o ìtumọ̀ ní pé ìwà rẹ̀ dá àbí ọlọ́run ọba ọba àlékiọlá ohun ẹ̀rí pé dáwà anẹ́bì sallọ́sallam tọ́lọ̀ ọba àlékiọlá ń júwe fún wa rí dáwà yìí rí ó ń pè wá sí ojú kòkòrò ìmọ̀gbámú àwọn iṣẹ́ tó mọ́ ń kó ọlá bá àti ma gbéjù sílẹ̀ yìí jìnà sí àwọn àrọ̀zá àwọn iṣẹ́ tó mọ́ ń kó ìyẹ̀pẹ̀rẹ̀ báyàn eléyìí náà ṣe déédéé dáwà àwọn ànábì ọlọ́run ọba tí ó ṣáájú ànábì tọ́jú àwọn àmbíyáwó bá ní Israel àwọn àmbíyáwó bá ní Israel àwọn ànábì ọlọ́run ọba ti ti àwọn ọmọ Israel bákan náà rẹ̀ nínú àwọn ọ̀nà tí in tí ọlọ́run ọba àdékẹ́lá fi rán ànábì tó fi ń pè lódodo in tó wà lọ́wọ́ àwọn ọmọ Israel òun náà ni ìfúnni nírò nítọ́lọ́wọ́ bá ilé kẹlẹ́ fi ránṣẹ́ sànẹ́bì nípa in tí ànẹ́bì sallallahu alaihi wasallam tó gbé wá nínú ìmọ̀ tọ́ka sí gbígbé gbígbé dìde ànẹ́bì sallallahu alaihi wasallam e, ìmọ̀ tọ́ka sí tí ó wà nínú àwọn tíra àwọn tí àwọn ọmọ Israel jàre ìtọ́ka sí si ànábì sallallahu alayhi wa sallam ẹ̀rí wípé nínú al-Qur'anul Karim àwọn ìtọ́ka àwọn isharat àwọn ìtọ́ka pọ̀ ń bẹ lórí ìgbédìdí ànábì sallallahu alayhi wa sallam eléyìí tí ń pè lódodo àwọn ìtọ́ka tí ń bẹnu tíra ti wọn sallallahu wa tẹ́ bá tọ́ bá ti lè dé tẹ́ sàkíyèsí àwọn ìròyìn yìí lára rẹ̀ ànẹ́bì tí ànẹ́bì gbẹ̀yìn ta fẹ́ gbèrìdè nìyẹn ọ wà nù wọn bẹ́ẹ̀ tí wọ́n sínú ẹ̀ gbagada gbagada gbagada gbagada sínú wọn tó wá wá náà náà rèé àwọn ìtọ́ka sí wíwà pé ó ti ń ṣe ọ̀nà ibi tí ìntọ́ àfihànṣẹ́ sallallahu alaihi wasallam ìntọ́nà ọba sọ̀kalẹ̀ fún ànẹ́bì tó fi ń pè lódodo ìntọ́nà ọba sọ̀kalẹ̀ fún ọmọ Israẹli nìyẹn mọ̀lùpá àárí dèmọ́lẹ̀ ẹ́ dam nínú àwọn nǹkan tí ó tó ń jẹ́ kí ó yé wa pé alkùránù kẹrìmù ń pè lódodo ìntọ́nà ọba àlékẹ́ ni mùtọ́bákọ̀ dídọ́gba èyí tí ọlọ́run ọba tó fi ròyìn ànábì sallallahu alaihi wasallam nínú al-Qur'an pẹ̀lú ìdọ́gba in tí ọlọ́run bá lékẹ́ láti ròyìn pẹ̀lú ìdọ́gba in tí ọlọ́run bá lékẹ́ láti ròyìn ànábì sallallahu alaihi wasallam nínú tírà àwọn ọmọ Israeli náà eléyìí tó wà nínú ẹ̀ tó ó ń bára wọn eléyìí báyìí òun là nẹ́bí sallallahu alaihi wasallam fi ń sọ nínú hadith rẹ̀ pé ìgbà tí àdí ìtànẹ́bí sallallahu alaihi wasallam tó rí kípa kan kọ́pì kan nínú at-Tawrah lọ́wọ́ Umar ibn al-Khattab ó ní amutahawikuna antum yabna al-Khattab ṣe ẹ olùṣe méjì nípa tó fi rán mi sí yìí ni yìí ni ìrẹ́ ọmọ Khattab pẹ̀lú pé nǹkan tí èmi àmẹ́ni mú wá ní al-Qur'an ṣé kò tó ẹni tó lè gbára lé ni sọ fẹ́ máa fi èméjì ló fi lọ ń wá tíra míì láti máa fi sọ̀pọ́tì ìtẹ́bí ànẹ́bì gbé wà ní láti fi lè gbà lódòdó níbi ànẹ́bì rí ó korojú ọpọ́njú sí Umar lórí ìwé tàọrọ́tì tó rí lọ́dọ̀ lọ́wọ́ kana akhi Musa hayyan tó wáyé pé ọmọ ìyá Musa bá ń bẹ ni ma wasi'ahu illa ittiba'i kò ayé ò lè gbá ma wasi'ahu kò ní lẹ́tọ̀ fún ma wasi'ahu kò sọ́gbọ́n tó fẹ́ dá sí illa ittiba'i àfikọ́ tẹ̀lé ní Ànábì sallallahu alaihi wasallam yóò tẹ̀lé mi ni kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ṣe bá ní nítorí pé in tí mo ọsọ agba ń mú wá pé bá nìdí ó gbé tí ẹ̀mí ó tún lálẹ́kúnnú ó pè gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tún na nínú àwọn tí ò sínú tọ̀hún sahih naam ilé ibá yìí tabawonu yìí tí fún fún àwọn ọmọ nírò nípa ó ń pè ọlọ́run bá àlékẹ́lá fi ń ó fi ń ṣe ìsáàrọ̀ hímàmù wọn ni ọlọ́run bá àlékẹ́lá fi ń ó fi ń ta wọ́n jí ó ń ta ìdí ẹ̀mí ara wọn lámúrè ọlọ́run bá ń ta wọ́n jí kí wọ́n ní àkólékẹ̀ sí ẹ̀yìn tí ọlọ́run bá àlékẹ́lá fi ránṣẹ́ sí al ọlọ́run bá ń fi ó ń fún wọn ní ìròyìn pé kí ní yìí ń pe ń tọ́wà lọ́dọ̀ yín lódodo ni kí wọ́n lè bá ní ìtagìrì sí ìsàkólé kan ìnígbàgbọ́ sí Al-Qur'an àbí tó pé tán bá ti mọ̀ pé ó ń pè ní lódodo ń tọ́wà lọ́wọ́ àwọn ni ah, wa o àti tí ó wà lọ́wọ́ wa òdodo ni ṣe ń pé gbogbo àkígbà tí èèyàn bá rí nǹkan tí ń sọpọ́tì yàn ṣe pé nǹkan yẹn

tó bá jẹ́ pọ́n bá ní làákàyè torí làákàyè yẹn ní máa ń mọ̀ pé ìntọ́ bá pé ìntọ́ wà lórí ẹ̀ lódodo ìntọ́ yẹ kóhun máa fún rere káàkiri ni àbí tó yẹ kóhun máa fún rere ni ṣẹ̀dì àkàkí àwọn ọmọ Israeli kí wọ́n nígbàgbọ́ al-Qur'an ni wọ́n hasada ni ẹmọ ń lọ bá àwọn ọmọ Ísírẹ́lì débi tí wọ́n fi nígbàgbọ́ sí Al-Qur'an kí ló fà ó sì ní jẹ́ sí wípé kò ní jáde nínú ọ̀ràn tiwa wàláì mo fọ́lọ́ bàbúra ẹnu nkẹyọ kan táwọn bànú Ísírẹ́lì àtọ́ fi ń bà nẹ́bí sọ̀tánì ẹ̀hìzíyà kò ṣe jẹ́ sí pé nínú ìjọ tiwa kò ṣe jẹ́ sí pé nínú ọ̀ràn wa kò ṣe jẹ́ sí pé nínú ẹ̀jẹ̀ wa ó sì lè lọ jáde mbòmí gbogbo ẹnikẹ́ni tí irú nǹkan báyìí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹmọ̀ ìpẹ́lẹ̀ na àwọn yahood na sọ́rọ̀ ní ya a ó yẹ jẹ́ sí pé ọmọ ìjìgbò ní ọmọ wá ṣe wá àti fáwà àwọn yẹ jẹ́ sí pé ọmọ ẹ̀lọrin ní ọmọ wá ṣe wá àti fáwà léjìgbò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lé ọmọ ẹ̀lọrin kẹ̀ àláyéláyé àìlègbà yẹn kí àwọn náà láàfà náà àwọn tiwa náà mọ́là tọ́lọ́ máa ṣe wáàdí fáwọn mọ́là ẹgbẹ́ àwọn náà láwọn àfà nínú ìjọ wa àwọn náà láwọn àfà nílùú wa àwọn náà láwọn àfà nínú mọ̀lẹ́bí wa ẹ́n àsọ̀bíyà ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ́mẹgbẹ́ ẹlẹ́jẹmẹ́jẹ onímọ̀lẹ́bí mọ̀lẹ́bí elédèmédè aláwọ̀ máwọ̀ oníjọ mọ̀jọ òun ló mú àwọn yahood tán fi ṣe kúfùrù àwọn bànú israel tán fi ṣe kèfèrísà nẹ́bí sallallahu alaihi wasallam wípé àà kọ̀bá jẹ́nu wa kọ̀bá dùn ó sì wá jẹ́ sí pé irú ànẹ́bí ńláńlá báyìí nígbàtí ọlọ́run bọ́ wà gbé dìde ọlọ́run bọ́ wà gbé dìde nínú ìjọ jẹ́ pé láàrin àwọn adarajẹ̀ wọ̀nyí bẹ́ẹ̀ ni ó ṣe mọ́ sọ pé pé àwọn fúlàní àwọn fúlàní bí ìgbà wípé fúlàní ò kí ń ṣe èèyàn bòròró lásán lásán ni wọ́n ń pè láàrín ń pè ní lásán lásán lẹ́nu ti ẹ bòròró bòròró sí èmì <laughs> kí lọ́lá kí ni wọ́n fi lọ́lá ju bòròró lọ nítorí ọlọ́run ṣé ìwọ lójú mẹ́rin olórí mẹ́fà eléjì mẹ́jọ oléyìn 64 dákùn kí ní ń bẹ lára rẹ tí ò sí lára bòròró lákàyè ni wọ́n ní tí bòròró ní ni àbí àbí kí ń ṣe èyàn àbọ́lọ́ntọ́ dáwọ ọ́sàgbọ́ ọlọ́ntọ́ dáwọn dáwọ ọ́sàgbọ́ ọlọ́ntọ́ dáwọn pé ẹ̀mọ́lọ́ntọ́ dé ẹ̀mọ́lọ́ntọ́ kí là ń ṣe èdè mèdè sí torí ọlọ́run ah lil asabi shadid nígbà tí mo bọ̀ wá sí tafsiru ní ìrọ̀lẹ́ yìí mi ma'ilam tó gbé mi aláì ọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn bà mínú jẹ́ inú tàà kí mọ̀ tó ẹ́pù mọ́ ń ṣẹlẹ̀ náà ní ṣùgbọ́n bú tún ṣe sọ́yẹ̀ ó tó kúbà jẹ́ ma'ilam yìí mọ́là náà lẹ́ ń pe àbí kí máa pè ní mọ́là tó yé yín mo ṣe dá ọ̀kadà dó báyìí torí mi báyìí inú rẹ̀ dùn tó ṣe pọ́sárì mi ní mùsùlùmí mo rí wípé inú rẹ̀ dùn ó wà ó wà ìgà láti gbé mi mo wá dàdó mo ní Táíwò sàlẹ̀ ó ní tí mo mọ́ bẹ̀ òyìnbó ló ń sọ sí mi ó ní tí mo mọ́ bẹ̀ mo ní mọ́ bá ti mọ́ bẹ̀ kò sí wàhálà kí n sájà máa lọ òun ọmọ bẹ̀ ń tòun ò bẹ̀ tí bá ti mọ́ bẹ̀ ó fọkàn tán mi wàláhì mo rí pé bí ṣe ń bá mi sọ̀rọ̀ ń bá mi sọ̀rọ̀ níbọ̀ sọ pé ó rí mi lẹ́ni tí èèyàn lè fọkàn tán nítorí pé ó rí pé ọmọ ìyá ni wá kódà báyìí ṣe ṣe léde kanáà bàtà wa ń bọ̀ lọ́wọ́ ní à ó wá ní pé táńkẹ̀ lòun ti ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mú sọ fún yìí pé táńkẹ̀ òun ọmọ gbọ́ àdúgbò yìí ó ní táńkẹ̀ lòun ti ń táwọn èèyàn bá ti rí pé haúsá ni èèyàn báyìí ó ní wọ́n mọ̀ wá yẹ̀yàn jẹ olóhun dẹ̀ ní wọ̀n láìsí wàhálà wàláì àwọn tí ní àwọn ọlọ́pàá àwọn ọmọ ẹbú tí máa wọn ọlọ́kadà tẹ́ máa wọn ọlọ́kadà ń tòótọ́ èèmọ̀ tí wọ́n máa ha àwọn Haúsá wàláì kéte kékeré ha kódà ìgbà míì ẹ́dẹ̀ mọ́ fẹ́ mọ́ bẹ́lù mí sunkún báyìí pé ha ẹ tí ìyẹn ni ìjẹ torí pé kèé ṣe lédè wa pé àbókí ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni ya ìbò ni ya ti ń jẹ́bọ̀ Sókótó ni àbí ilẹ̀ yálàjá èdè bí ni wàláì ah, tẹbá ti ẹ̀dí bá ṣe máa ń yàn wọn jẹ lẹ́kọ̀ọ́ wàláì ẹwò ìfà ti ń gba mí àárọ̀ gbàyàn tàbí kíyàn bẹ́wulẹ̀ kíyàn máa jàpé kódà bẹ́ẹ̀ bá lè tán síbi kọ̀tán síbi wàláì ni ẹjẹ́ ìṣe pọ̀jù tẹbá ti tẹbá sọ pé àbókí lẹ́kọ̀ọ́ jẹ̀dẹ̀rẹ̀ náà ń pè lábókí àbókí so wọ́n mọ̀ wá lálà sí àwọn ọmọ mọ́lá tó yẹ pé ọmọ nàìjíríà kan náà ni wá wọ́n wá jíjẹ mú mọ́ wá sílùú yìí ni báwa náà ṣe lè wá jíjẹ mú mọ́ báwa náà bá lọ́wọ́ náà wọ́n hàn wá náà lè mọ̀ lọ́hùn o <laughs> kéèsà bó ṣe wà nílì kì lọ́wọ́ àgbàǹjá o ọlọ́run bá ní kó a ń bára mọ̀ wípé ìṣelédè wọn nítorí pé ń ti mọ̀ pé ìṣelédè àwọn báyìí ìyẹn ìyẹn jẹ́ dé wàláì wọ́n máa yàn ọjẹ́ ni wọ́n máa rẹ ọjẹ́ ni pé bá ń dì kódà ń gbà mí ẹ̀mí yàn safe ẹ̀mí yàn kò safe dúkìá yàn kò safe nígbà mí níbi tá a bá ẹlẹ́yàmẹ̀yà elédè mí níbi tá a bá dé ọlọ́run bá kó sànú wa ẹni wọ́n sọ fún mi pé à ó ní wàláì ó ní bá ṣe máa ń yà àwọn jẹ nìyẹn ó ní máa ń yà àwọn jẹ gan ó ní tó lè jẹ́ pé ó lóun ò láìkè wàhálà onye ní èmi ó ń sọ fún pé mùsùlùmí gidi lòun bóhun ṣe ń wò mí yóò rẹ̀ ó ti ẹ̀hàn náà kò yíbá nìsìn tó kí láyé fàyọ́ bẹ̀ ni pé nǹkan tí ò jẹ́ Yahud àwọn Banu Israel Yahud kan nígbàgbọ́ sí ta fi nítorí pé kò jáde láti wa ni wàyí ńlá ẹwọ́ ọba àlékẹ́lá ṣe kó ẹ̀rí wá náà al pé ti nígbàgbọ́ sí al mú ní wàlọ́hì àwọn yahudi ló yẹ kó ní àwọn yahudi náà sọ́rọ̀ àwọn ọmọ israel ló yẹ kó nígbàgbọ́ sí alukùránì jù nítorí pé àwọn ti ní ìwé kan ṣáájú tí ò sí fẹ́ni kankan tó ń sọ fún wọn nípa òdodo alukùrán tó ń sọ fún wọn nípa wọ́n ti júwe bá nẹ́bí ó ti jáde ìgbà tí ó jáde ìlú tí ó ti jáde àwọn ìròyìn àwọn ti júwe tó dé àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tó yẹ káwò pé ah, ẹni tọ́lọ̀ bá ń júwe fún wa ní tíra rẹ̀ o abẹ́ẹ̀kọ́ ni

masha Allah àmọ́kọ̀ jáde nínú ọ̀nà wa ọ̀tá lámà bá ṣe ọ̀tá òun lámà bá ṣe ọlọ́run bá ní kó láwá kó ń bí irú àwọn nǹkan yìí ó ti ó ti kó ìpalára púpọ̀ ó ti kó bá wa kódà ó ti kó ìfàsẹ́yìn bá ìlú yìí ó ti kó ìfàsẹ́yìn bá kódà ọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà òun la ń ṣòṣèlú ọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà àwúsá lọ jẹ́ lélè tọ́lọ yóò bá lọ gbọ́dọ̀ jẹ́ lélè tí mọ̀ tí yóò bá bá wá jẹ́ tán yíbò náà gbọ́dọ̀ jẹ́ ẹ̀ tí ọ̀nà sáwọn ìsìn a ní wo pé tàlẹni tí a rí ìròyìn tí kódà kò jẹ́ pé àwúsá nìkan là ń rí àwọn ìròyìn lára rẹ̀ ẹjá àwúsá máa bá lọ ààrọ̀ ọmọ ẹni èsè ìdíbẹ̀ bẹ̀rẹ̀ kí ìwélẹ̀ kàtàwọ̀ kà ní ojúlẹ̀ làtẹ́ẹ̀lá ni ọpọlọlẹ̀ nítàwò ní ni ó yẹ jẹ́ pé ọ̀nà tí nìkan ní ọmọ sí àtúbà àsọ̀bíyà débi ọ̀rọ̀ bá ṣe darí ìlú ìlú wa ń dàrú wọ́n wà ní tó ẹlọ produce èèyàn nínú Yorùbá náà oríire ọba àmọ́ wa pé tó bàbá àmọ́ ma ìjọba ṣe bàbá àmọ́ ma ìjádarí ṣe tó àwúta ṣé ìran yín lọ́sà ti jẹun ìran yóò tó lè jẹ̀mí mọ́ kódà abẹ́yà mẹ́yà débi afẹ́yàwó alọ́kọ̀ àbí àbá ẹlẹ́yà débi kí àà tọ́bá lọ́kọ̀ sori le tori ye sɔkɔ ele tori keze kene kesi ɔkɔ tori kesi ɔmɔ ɛduba inalilahi wa inaili rajai inalilahi wa inaili rajai nkan ti bajɛ níbi ɔrɔ ɛlɛyàmɛya ele yi ba lo fi jɛ si pe sɛri ɔrɔ hizbiya ɔrɔ hizbiya ɔrɔ fɔifiya ɔrɔ kɔmiya ɔrɔ kan ni tɔjɛ si wi ìlànà àwọn yahudi ìlànà fìràún ni ìlànà fìràún ìlànà àwọn yahudi ni àti ká jùnù láàrin ara wa ní asẹ́bí ṣẹ́dí ẹlẹ́yàmẹ̀yà wọnú ẹ̀sìn náà abẹ́mọ̀ ni ẹlẹ́yàmẹ̀yà wọnú ẹ̀sìn ẹ jẹ́ kí n fún yín lápèjúwe tó kọ́kọ́ súnmọ́ná kí n tó fún yín lápèjúwe tó jìnà àwọn kan bẹ nísìn nílẹ̀ Haúsá yóò báwò lè sáájú kírùn fún wọn láyé sí àmà pín bẹ wàlá Yorùbá ò lè sáájú pé òun fún wọn tí ló dé torí pé ọjọ́ Yorùbá kìí sáwúsá kò lè jáde kírun fún wọn sí pín wọ́n bá ẹlẹ́yàwó àwọn nú ẹ̀sìn náà nù now nínú àwọn tí ń ṣẹlẹ̀ ni irú ìsára wọ́pọ̀ ńlẹ̀ Yorùbá náà pé kí Yorùbá torí pé Yorùbá gbà wípé Haúsá lẹ́sìn bẹ̀tà Haúsá ò ọ̀pọ̀lọpọ̀ Haúsá àwọn aláìmọ̀ká Haúsá wọn àgbà pé Yorùbá lẹ́sìn alhamdulillah àwọn tó mọ̀ kan nu wọn torí pé inú nǹkan tèmi rí tí mo fojú ara mi rí o ní pé láwọn táìmù kan ní mo wà ní Kano bẹ́yà 2013 Bukata, náà ló gbé mi lọ pé a lọ ṣiṣẹ́ ní Kano náà ni o àwọn àyè bí ọ̀pọ̀lọpọ̀ àyè bí tí mo bá dé tó bá ní ìdí pé kán tíyàn síwájú kírun àwọn Haúsá máa ń tì mí síwájú kírun

àpẹẹrẹ tí wọ́n rí nìyẹn tọ́fí máa ń tìrì síwájú yá tàtà ti rí pé mọ́ṣàlá àfáà kí fún wa wọ́n mọ̀ sọ́lẹ́dì wọn náà nínú ọgbọ́ àbẹ́lẹ̀ tó bá gbọ́ òyìnbó nù wọn lájọ́ mọ́ ń communicate díẹ̀dẹ̀ díẹ̀ so tí wọ́n fà lọ́mọ̀ ní pé ọlọ́run ní kí àwọn tí ọlọ́run ti ní kí nǹkan máa yé nínú àwọn haúsá náà but àwọn kan bẹ́jọ́ pé aláìmọ̀kan ni wọ́n nínú àwọn haúsá tí ó pé èmi ò fẹ́ mọ́ tó fẹ́ mọ̀ nínú ìmọ̀ òdẹ̀ fẹ́ ma ẹ̀sìn tó fẹ́ hàn lára rẹ̀ bèrèbè náà ni ọ́nà ni bèrèbè òdẹ̀ lè kírun fún wọn kò ibá ní sí so gbóòrò àwọn nǹkan báyìí inú ẹ̀yà mẹ̀yà tí a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn náà ni kò ibá ní sí nínú ẹ̀yà mẹ̀yà tí a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ó débi ọ̀rọ̀ níjọ níjọ pé ìwọ tó òkín bá ti ń ṣe ansọ́rù jíìn tí a bá rí àwọn ipò kan agbọ́lá fún ọmọ àǹsárùdín lórí ẹni tí ìsọmọ àǹsárùdín musulmi náà ni gbogbo wa o tí wọ́n òkín ṣe jọ àǹsárùdín òkín ṣe jọ ọ̀nà wá irú dì ẹjọ́ ọ̀nà sáwọn nítì so tí ọmọ àǹsárùdín bá wà nípò yóò máa sáré pé gbogbo àwọn tán bá jẹ́ ọmọ àǹsárùdín pé ẹ̀dàkùn ipò kan ti dé ní ṣe wọ́n náà nídìí kìríkà lábújá o gbogbo mẹ́mbà àǹsárùdín tó bá ní sàtíkẹ́tì báyìí lọ́wọ́ gbogbo mẹ́mbà àǹsárùdín torí ọlọ́run gbogbo mẹ́mbà àǹsárùdín torí pé òun ríra rẹ̀ gẹ́gẹ́ bí ambassador àǹsárùdín bẹ̀yẹn kò rí ẹ̀jẹ́ bí ambassador Islam ẹ̀jẹ́ ọ̀nà sáà máa ń sìn kódà ẹlẹ́yàmẹ̀yà bí tó bá wa dé níjọ ọ̀rọ̀ ẹ̀sìn dé ní àwọn àsìkò kan rí kódà ó débi ọ̀rọ̀ mazahib ṣàfihíyà àwọn tó bá wà lórí ìlànà ṣàfihíyà wọn malikiya ò lè fọmọ fún wọn láyé kódà malikiya ò sì lè kírun fún wọn malikiya ò ní fọmọ fún wọn wọn sì nígbà tí ṣàfihíyà kó lìdí àwọn kírun láyé láyé kí láwọn àsìkò kan rí ọ̀rọ̀ mazahib níbi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ̀mẹ̀gbẹ́ tà ń dé yìí wàláhì ó dìdí pé ó dìdí ìlú ti fẹ́ rọra wọn láwọn ilẹ̀ lárúbáwá tó para wọn tààrà pípa tí ò ní tí èsè kékeré lórí pé ṣàfẹ́yà maliki ní fọmọ fúnra wọn ní bára wọn ṣe ìbára ẹni sọ̀tá tàláfà àdé pé ìwọ tó bá tí rìnlànà àfà wa gbogbo ẹnikẹ́ tó bá jẹ́ wípé ó ń ṣe wàlá àti bàrọ̀ lórí nǹkankan yàtọ̀ fún ẹ̀sìn bóyá lórí èèyàn kan ni bóyá lórí ìròyìn kan ni bóyá lórí kìníkà kan ni pé ah, ìwọ tó bá ti wà ní bíbí láàmà bá ṣe ìwọ tó bá ti lè síbẹ̀ àníbà ìṣe mọ́ lórí pé ìwọ tó bá ti ń tẹ̀sìn ẹ dáadáa tó bá ń tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam dáadáa ìwọ tó bá ti ṣe kíní kan dáadáa láàmà fi wà láwùbálò ìwọ tó bá ti sí bẹ̀ àmà fi bàrọ̀ òbálò ní tó yẹ pé lórí wípé ìwọ tó bá ti ń sọrú èdè báyìí ìwọ tó bá ti ń ṣerú iṣẹ́ báyìí ìwọ tó bá ti nírú orí báyìí ìwọ tó bá ẹ wà Islam kò ní báyìí lọ́mọ o kò ní báyìí lọ́mọ o ẹ̀rí wa eléyìí wá látọ̀dọ̀ ta ni o àwọn bànú Israel àwọn bànú Israel náà jẹ ní fìràún náà ha àwọn náà lè máa lórí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà náà ni o àbẹ́ẹ̀kọ́ ni nígbàtọ́ fìràún náà tẹ àwọn náà ọ hàn àwọn náà ní ìyáláyé mà ṣe bá so bí ṣe wá ń lọ nìyẹn so a bá wáyà ìdí lọ ẹ̀rì

ọ ń tọ́ka sí ìjẹ́ òdodo annabi ni pé annabi òdodo ni min wajhayi ọ̀nà méjì lálẹ̀ ti fa sídkù ìjẹ́ olódodo annabi ọ̀nà méjì lálẹ̀ ti fàáyọ nínú àyà yìí wọ́n lọ́lá kọ́kọ́ annal kútùbà sàbíkọ̀ a mà pé òdodo ni gbígbé annabi dìde òdodo nípa annabi annabi ọlọ́wọ́ bá ni látara wípé alìkútùbù sàbíkọ̀ àwọn tíra tó ti sáájú kọjá lọ síwájú al-Qur'an ọdíbá ṣarọ̀t bí wọ́n ti fún wa ní ròdùn nípa nabi sallallahu alaihi wasallam wọ́n fún wa ní ròdùn nípa ta ní o nípa nabi sallallahu alaihi wasallam ọdíbá ṣarọ̀t bí wa shahadatuha la takunu illa haqqan ìjẹ́rí àwọn tíra sallallahu alaihi

annahu alayhi salatu wassalam wípé dájúdájú annabi kíkẹ́ àtọ́lọ́wà kọ́ ma bá qad akhbarahum amma fi kutubihim biduni ma'rifatin sabiqa laha qad akhbarahum bi kulli ma fi kutubihim biduni ma'rifatin sabiqatin laha annabi fún wọn nírò nípa gbogbo tí ń bẹnu tíra wọn láì jẹ́ pánabi nímọ̀ nípa rẹ̀ sáájú annabi ń fún wọn nírò nípa gbogbo tí ń bẹ́nu tí àwọn pẹ́nu tíra yí nǹkan báyìí bẹ́ẹ̀ inú tíra yí nǹkan báyìí bẹ́ẹ̀ láì jẹ́ pá nẹ́bí ti nímọ̀ nípa nǹkan ìsájú tẹ́lẹ̀ tí kè bá ṣe òdodo se ni kí lànẹ́bì ṣe ń fún wọn nírò kí lẹ́tà nẹ́bì sallallahu alaihi wasallam ṣe ń fún wọn nírò nípa tó ń bẹ́nu tíra wọn naam wọ́n tẹ́lẹ̀ tí pé kò ṣe yí ànábì wọn ẹ̀wẹ́ eh, ìbí ànábì ń gbà yẹn ànábì ò dẹ̀ má kọkọ̀ mọ́kà sápẹ́ ó ti lọ jíkà níbì kan gbogbo yín náà dẹ̀ mọ̀ pé ẹmọ kọ̀kọ́ rẹ̀ ẹ̀rí tán kẹ́lẹ̀ pẹ́ nìkaka ní fún nírò nípa kìíní yìí ọlọ́run ọba ló ń fún nírò nípa rẹ̀ ilé ni ó jẹ́ pé nǹkan yóò lè ṣẹlẹ̀ ànábì ò lè rí wí kógún régé ànábì ò lè rí wí kọ́ bá mú anebi ò lè rí wíkó sì máa pè lódòdó tó wà lọ́wọ́ yín àbíkọ́jẹ́ pọ́lọ̀ ọba àlékẹ́lá ọba tó nímọ̀ nípa rẹ̀ ló sọ ìmọ̀ nípa rẹ̀ kalẹ̀ fún anẹ́bí sọlọ́sọlọ́ a jẹ́ pé ń tòótọ́ ọlọ́run rọ́nà anẹ́bí nù mo rò pé ẹ̀rí ìsìnbábu alìmáàmù rọ́ọ̀zì kọ́lọ̀ ninu kọ́ba ilé ìdáyìrè nígbàtọ́lọ́wà ní kí wá tẹ̀síwájú ọlọ́wà ní wala takunu awwala kafirin bi ọlọ́wà ní ẹ̀yin Yahud àti Nasara ẹ̀yin ọmọ Israel la takunu ẹ má jẹ́ alákọ̀ọ́kọ́nú àwọn tí ó ya kèfèrí sí ìntàṣọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ya alákọ̀ọ́kọ́ àwọn kèfèrí tí ń tàtọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀yin ọmọ Israeli la takunu awwala fariqin min ahli alkitabi yakfuru bilqur'ani alkarim ẹ má jẹ́ ìjọ alákọ̀ọ́kọ́ nínú àwọn tá a fún ní tírà tí ó ṣe kèfèrí sí ń tàtọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nítorí pé kèésà àwọn ni àkọ́kọ́ nù jọ tí ó ṣe kèfèrí sí ṣùgbọ́n ẹ má jẹ́ ìjọ àkọ́kọ́ nínú àwọn tá a fún ní tó ébé kò tí ise kankan ní àwọn tàà fún ní tíra tí ìró nípa intanẹ́tà nẹ́bí ń gé tígbọ̀ rẹ̀ nígbà àkọ́kọ́ tí kèé bá sí àwọn kèfèrí Mẹ́kà àti Mẹ̀dínà ẹ̀rí mi gbọ́yé ẹ̀yin ni ìró kọ́kọ́ wá ń bá nínú àwọn tàà ní tíra ṣùgbọ́n nínú gbogbo ìjọ tọ́lọ̀wọ́ bà lè kẹ́lá dásáyé kèéṣà àwọn làkọ́kọ́ torí pàwọn kò fárù kò lè sí sáájú pé ìtànàbí mú wa nírọ́ ṣùgbọ́n nínú àwọn bànú Israel ẹ má jẹ́ kó jẹ́ ìrìnjọ alákọ̀ọ́kọ́ kí ni ó wà ń bi erí burúkú àgbákòwò lọ́wà ń bi kẹ́ jẹ́ ìjọ alákọ̀ọ́kọ́ tí pé ẹ máa wo kíníkẹ̀ ni ẹ má jẹ́ àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ a jẹ́ pé ìjẹ́ àkọ́kọ́ ohun àgbákò tó ń bẹ́ẹ̀ lọ́tọ̀ ẹ̀rí ìtumọ̀ tọ́wẹ́ ìjẹ́ alákọ̀ọ́kọ́ níbi kúfùrù àgbákò tó mẹ́mẹ́ yàtọ̀ nǹkan tó fà òun ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ lórí ìlànà aburú kan láyé àgbákò tiẹ̀ ló pọ̀ jù gbogbo ìgbà tí àwọn èèyàn bá ń ṣe aburú tẹ́ bá ń ṣe kúfùrù yẹn lẹ́yìn tiẹ̀ tó pọ̀ lọ sáájú wọn yóò máa pín ní orí ibú gbogbo wọn lọ́jọ́ gbéra kìyàmà ni eléyìí sí dédé hadithu man sanna sunnatan hasana anábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá la ìlànà kan tó dáa kalẹ̀ tó bá ìlànà tọ́lọ́ ọba tànàbì mú tán pè ní sunnatun hasana nìyẹn torí pé wọn ní sọ pé nǹkan dá aláyé àbíkọ́ bá ìlànà tọ́lọ́ ọba tànàbì mú lófin pé kìí ṣe bídíà tó bá ti lè bá ìlànà tọ́lọ́ ọba tànàbì mú ṣe bídíà náà torí nǹkan báwọn àwọn èèyàn bá tí ó jẹ́ ládùúgbò láwùjọ wa igan anábì ní man sanna sunnatan hasana ẹni tó bá gbé sunna tó dá kalẹ̀ àwọn wá ní <laughs> nǹkan táwọn àwọn tí ma ń sọ pé bídátùn hasana tí ma ń sọ pé ń bẹ tó wà nù tán ma ń lò ẹ́ sunnatun hasana lànàbí wí ẹ̀yẹn wá yí súnà sí bídátùn hasana lábúdà wípé láṣákà wípé tàwílù lélẹ̀ àbí wa tahriful kalima an mawadhi'iha ìyí ọ̀rọ̀ lọ́wọ́ bá ìyí ọ̀rọ̀ ṣẹ̀ríà sí ìyípo ìtálókìtì kúò níbi tí wọ́n tán gbé sí ni wíwá láti mọ̀ pé na kébùl bídà àbí ìdàkejì bídà ní súnná ká ma wá sọ̀rọ̀ ọlá kẹ́ ma sọ̀rọ̀ lálà àbí ẹ̀kọ́ ni ilá àti lálà gásọ̀ ó tẹ̀ tún súnmọ́ra so ká máa sọ̀rọ̀ ọ̀nà káwọn máa sọ̀rọ̀ omi ló ti jọra wọn súnà àti bídá anábì gbogbo ẹnikẹ́ni tó bá la ìlànà tó bá súnà nábì mu tó bá làkalẹ̀ fàláhù ha anábì ni yọ mọ̀ ládá pé òun lọ́lá ha lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń lè ìlànà tí ó là yẹn la yanqusu dhalika min ujurihim shay'a Ànábì ní ẹ má bànújẹ́ o ẹ̀yin tẹ́ ní ìlànà tí ó là yẹn ẹ sì má ṣe kéta kò ní gbanú ládá tí yí o ládá tí yí ò ní dínkù o nígbàtà wà ní kékèké táwọn yẹn bá pè ọ lọ kí wọn ah èmi lọmọ ọ̀fẹ́ gbaládà mi ah <laughs> lọ kírun kémi fún wa bí èmi ò ní lọ mọ́ irú làkáyè oúnjẹ tó ń bá wọn yẹ̀mí ìdàjò ní làkáyè tó yẹ pé nígbàtàwà ti kọjá kéjì wọn náà sí ní kó yé wa àmá alhamdulillah gẹ́gẹ́ kọ́ dédé yàwà náà làkáyè yàn bá wọn bá wọn náà fẹ́ràn àdíní o ọlọ́run ìmọ́lẹ̀ lọ́lọ́run tàn sí wa wa táwà fi padà gbọ́ yí ni alhamdulillah pé ìpè pé tó bá ojú ọ̀nà àwọn sálàfù mú ọlọ́run ti ní gòkè nínú àmàtà sáwọn náà abẹ́ẹ̀kọ́ ni àyàfà àwọn tó bá tó wà ní ojú dúdú dáwà àwọn amúnisìn tó fẹ́ sọ yín dẹrú tẹ́yìn ó ní ìyàwó tán tó ní kọ́ wá kó mú ìyàwó rẹ̀ wá káwọn pọ̀ wòlíì sí lára <laughs> wọ́n <laughs>

ọlọ́run jẹ kagbọ́n anẹ́bì ní gbogbo ẹnikẹ́ni tó bá dàrú ìlànà yẹn anẹ́bì wọn man sanna sunnatan sayyi'a gbogbo ẹni tó bá wá la ìlànà burú ìlànà burú kalẹ̀ bí kúfúrù ni bí bídá ni bí ṣírkù ni kana alayhi wizruha anẹ́bì ní aburú rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò yóò wá ní lórí gbogbo àwọn tó bá ń tẹ̀lé lánàá yẹ láyán kó so dhalika min awzarihim shay'a kò dẹ̀ ní dín ẹ̀ṣẹ̀ tí àwọn tí wọ́n rí ojú ọ̀nà yẹn náà kù rárá o òun kàn máa tó gba extra ẹ̀ṣẹ̀ lórí wọn kálọ́pá àwọn tó ń gba ẹ̀ṣẹ̀ 50 òun lóò máa gba ẹ̀ṣẹ̀ 50 50 tó bá yẹ pé èèyàn 50 ní tẹ̀lé 50 times 50 tó bá yẹ pé èèyàn 100 ní 100 50 times 100 fún bí àpèjúwe yàtọ̀ fún 50 tí ẹ̀ tó ti tí yẹn ti tí yẹn dájú gẹ́gẹ́ tó stand out yóò tó wá máa ní ànọ́dá ẹ̀ṣẹ̀ lórí àwọn kìníyàn ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá la ìlànà aburú kan láyé tó bá jẹ́ òun làkọ́kọ́ lórí ìlànà aburú àbíkọ́ máa bẹ́lọ́n kọ́lọ̀ mọ́jẹ́ kí kọ́lọ̀ mọ́ fàlùbáríkà sí lànà yẹn o o ló fi jẹ́ pé ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra ìkẹ́nà ọ̀n ó nílé an akúnà zanaban fi súnnà fulkhoir ó ní kí n jẹ́ ọmọ lẹ́yìn níbi dáadáa ó lóore fún mi ju kí n jẹ́ rọ́ kí n jẹ́ olórí níbi aburú lọ kí n jẹ́ ọmọ lẹ́yìn níbi ìlànà dáadáa pé ìlànà dáadáa èmi wá jẹ́ ọmọ lẹ́yìn bẹ́ẹ̀ tèmi náà ń bá wọn yèé kódà kí má jẹ́ olórí tá pé mi ni màmá tó gba aládá lórí gbogbo àwọn kó yẹ kó ọmọ lẹ́yìn ní mi wàlá ó pè mí ju kí n jẹ́ olórí níbi ìlànà aburú lọ gbórí ìrìnbáyé jẹ́ olórí níbi ìlànà aburú ọmọlá wàhálà ẹ gbọ́wọ́ náà ọba àdékẹ́lá yẹ sọ bá nàbí sọ nínú hadith wa sahihu ni anábi ní máa min nafsin yuqtalu zulman tuqtalu zulman kò sí ẹ̀mí kan tó pa nípa àbòsí illa wà níbìnì adama kiflu minha àfikọ́ jẹ́ pé ọmọ ànábì adama tó pa ọmọ ìyá rẹ̀ kéjì àfikọ́ jẹ́ pé ọmọ nípẹ̀ ń bẹ nínú àwọn ẹ̀jẹ̀ tán tààlẹ̀ tọ́jọ́ gbèrà ti wípé wala takunu awwala kafirin bi nítọ́lọ̀ bá ń sọ ní pé ẹmẹ́jà kọ́kọ́ kèfèrí o torí bẹ́ẹ̀ bá ìjà kọ́kọ́ kèfèrí àgbákò lórí àgbákò ni bẹ́ẹ̀ bá ìjà kọ́kọ́ kèfèrí bàbá ńlá wàhálà ni kèfèrí tí tó yàtọ̀ sí kèfèrí lásán kèfèrí lè sùpáwà ọ̀kántébù ni àmọye èèyàn tí ó lè tẹ̀lé tàtàrà wọn sórí ibú lórí ìlànà pé a jẹ́ pé gbogbo àwọn tó kọ́kọ́ wá sí kèfèrí láyé sí ànẹ́bì gbogbo àwọn ìjọ tí bá tún wá lẹ́yìn tí bá tún ti kèfè lọ́dọ̀ ànẹ́bì pátá àwọn ọ̀gá wọn ma pín bẹ̀ wọ́n bá wọn ṣíà nínú commission yẹn àwa táwa bá wá ń sànú àwọn èèyàn táàmú wọn kóòrùn lànà kúfúrù àwa láàánú àwọn ọ̀gá wọn lórí nítorí

àsáwà tá ń sọ pé ẹ àwọn bàbá tó ti kọjá lọ ẹ àtìsí tán ṣe ẹmá tẹ̀lé wọn àsáwà lá nífẹ̀ẹ́ àwọn bàbá àwàlá nífẹ̀ẹ́ àwà tẹ́ ẹ̀rọ pá ń takà àwọn bàbá wọn ìtakò tá ń ni ṣe láwọn náà sọ pé àwọn ọmọ kan ti wá dé lónìí àwọn bàbá wa ni wọ́n ń takò ẹ̀yin gan tẹ́ ń pèpè tí lànà àwọn bàbá tí wọ́n ṣe àṣìṣe ń bẹ̀ yẹn ẹ̀yin lẹ́ ń kàn fún wàhálà àwọn bàbá ṣùgbọ́n àwọn èèyàn gbọ́rú ilé iye ẹni tí bá ń ṣàánú wọn tí ń mú ìṣirò wọn fúyẹ́ irú àwọn wọ̀nyẹn làwọn èèyàn máa ń rí ní ọ̀tá náà máa ń rí ní aláburú ẹ̀dá náà máa rí ní èèyàn tí ó lè tẹ́lá kọ́lọ̀ kó a fi ẹ̀sìn gbọ́yé abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀ kó fún wa ní kápá lórí ìfẹ́nú wa ìfẹ́nú ni máa ń dàmú àwọn èèyàn tí ó fọ́ wọ́n pé ah, ah, ìyẹn ti lè máa ṣe rọ́jù fún mi ó ṣe lè máa ṣe rọ́jù fún mi ibi tá lókọ dé ìta léwédé tá tagùn dé tá tẹ́ka dé yìí àmọ́ dúpẹ́ fọ́lọ́run bá pé ọlọ́run bá lè kẹlá ní kò rẹ́ni ṣe rọ́jù fún ọ lórí aburú mọ́ dúpẹ́ fọ́lọ́run ẹ́ kódà bọ́ bá máa ọ̀nà tó lè bá máa fi rán ẹni lọ́wọ́ máa ràn lọ́wọ́ ṣùgbọ́n ah, kí ló ké nánú kéwúná pàálì wo ní mẹ́lọ́wọ́ rẹ̀ náà o ń se wa bóyàn dárú níjẹ́ olójí ẹ̀kéwú <laughs> ọmọ ọdún melo ni náà tàbí náà ṣe bá ní sí ọlọ́ọ̀bá ní kó sànú wa náà ọlọ́ni wà látàkùnù awwala kafirin bí ọlọ́ni ẹ má jẹ́ àkọ́kọ́ kèfèrí ẹ má jẹ́ àpẹẹrẹ kẹfìrí wala tashtaru bi ayati thamanan qalila ọlọ́run bá ní àwọn àyà ìmí ọlọ́run bá ẹ má pààrọ̀ rẹ̀ torí ìṣirọ́ ń bẹ̀yẹ bí mánà ìṣìdáàl la tastabdilu bí ayati thamanan qalila ọlọ́run ní ẹ má fi àwọn owó àwọn ayé mi ọlọ́run bá kẹta ayé mi ọlọ́run bá kẹwà fi ra ìntọ́ yẹpẹrẹ àwọn olùmọ́ni ìtumọ̀ ní pé ẹ má tòtorí ayé àti nítorí rí àṣà torí pé fẹ́ torí ipò ẹ gbé àwọn ayé ọlọ́run bá jù sílẹ̀ kẹwà fi ra iyì kẹ fi ra nígbàtí àfáà wa Allahu yarhamu nígbàtán fẹ́ túmọ̀ samanan qalila wọ́n ni àdúníyà bí hazafiriha àdúníyà bí hazafiriha ayé àti gbogbo tó wà ní ẹ̀pátá olólọ́wọ́ bá ní kẹrán rí fáà sí ẹgẹ́ bí samanun qalil samanun qalil ilé ayé yìí nǹkan kékeré ni ẹ má sì torí ayé ẹ má gbàgbé ẹ̀sìn yìí o kárí èèyàn lónìí lọ́jẹ́ sí pé in tí ò jẹ́ kó lẹ́sìn Ọlọ́run bá sìn dáadáa torí ayé ni ó rí pé ayé ó dìstọ́bù ẹ̀sìn òun ó wá wò pé ayé rẹ̀ ẹ̀sìn rẹ̀ èwo ní kí n fọwọ́ mú lọ́bá fọwọ́ máyé lọ́bá gbá ẹ̀sìn lọ́bá gbá jù sẹ́gbẹ̀ àbí kódà ń gbà ní rẹ̀ níbi ayé tàn wí ó lè jẹ́ pé òbí èèyàn láyé èèyàn tí èèyàn fẹ́ fọwọ́ mú níbi ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó lè jẹ́ ọ̀rọ̀ èèyàn ń gbà ní pé ah, ọ̀rẹ́ mi ẹmọ̀ irú àwọn táwà irú àwọn carnival of people táwà ń bá rìn irú àwọn category of people táwà ń bá ṣe ẹmọ̀ irú àwà yìí irú àwà ìyàwó lè máa tẹ́ irú súnà tẹ́yìn sí yẹ̀nà you know you know <laughs> alákọ̀wé náà yà tó ara òkò ní máa ṣe súnà àmìtí ọ̀bá kọ̀wé ní máa ṣe súnà ẹ̀yẹ wà láì alhamdulillah ṣe rí wá kí proof wọn wrong ìtí ń ṣẹlẹ̀ ó ti prúfù wọn rọ́njù súnà tí ó ti kọjá pé àwọn tí ìsàlákọ̀wé nìkan ní ṣe súnà àwọn tó kọ̀wé dáadáa wọ́n ṣe súnà ń sì aláì inú àwọn tó jẹ́ onísúnà ń sì àwọn medical doctors ń bẹ mọ̀rọ̀pá alákọ̀wé ni wọ́n àbí nínú àwọn tó jẹ́ onísúnà ń sì àwọn engineers ń bẹ alákọ̀wé ni wọ́n àbí nínú àwọn tó jẹ́ onísúnà ń sì àwọn ní linguistics ń bẹ mọ̀rọ̀pá ni wọ́n àbí nínú àwọn tó onísúnà ń sì àwọn accountant ń bẹ mẹ́ wọn kà ní ṣiṣẹ́ ní conventional bank ni àbí àwọn alákọ̀wé ni wọ́n akọ̀ ìwé wo lọ bẹ́ máa kọ tí <laughs> ìwé wo lọ bẹ́ kọ tí ò ní jọ ṣe súnà láyé ìwé kíkọ ò dí wọn kó sí súnà ọlákọ̀wé ò ní kọ má ṣe súnà torí ọlọ́run ṣùgbọ́n èèyàn yẹn ẹlòmí ọmọ rò wípé ibi táwa gbajúmọ̀ dé yìí ibi táwa mọ̀yàn dé yìí irú àwọn táwa ń bá ṣe wàláì mo lẹ́yìn àgbáwé sọ fún mi rí pé àfà ẹ̀ ṣẹ́rí owó túnà tẹ́ ń ṣe yìí ọlá pé ẹ̀ tí bọ́dá ara wọn yẹn gidi nípa <laughs> ó ní ẹ̀mọ́ àtẹ́bá bọ́ sáré àwọn èèyàn gidi tẹ́rẹ̀sì ẹ̀yìn náà wo ẹ̀yìn má jẹ́ kẹkàn wà láàrin àwọn kẹwà níwà bújá yẹn láàrin aláì when I was like you I wanted disability when I was when I was like you aláì ẹ̀mọ́ fi lójú òun èdè ayé pé wọ́n ṣàpọ̀ sílàkì yìí fast èmi náà I was very active nígbà tẹ́mi náà wà bí orin báyìí tẹ́tí ẹ mà you know nígbà táwa náà dé ọ̀rọ̀ environment kan àwa náà rí pé you know Islam yìí àwa náà gbọ́dọ̀ you know àwọn èèyàn bó ló lè kó èèyàn wọ náà ń bẹ̀lẹ̀ ní wàláì yọ mọ̀ wá sí ìgbéraga sí súnnà irú àwọn èèyàn ìṣtàrọ̀ bí ayatillahi samanan qalila wọ́n fi ń tọ́ yẹ̀yẹ́ wọ́n fi pààrọ̀ ayọ̀ lọ́n wọ́n fa ayé wọ́n fi pààrọ̀ ayọ̀ lọ́n ẹtí ọ̀nà sáà máa ń sì wọ́n fi ètò pé wọ́n wáyé ẹmọ̀ kí ló dẹ̀ wà ń bi ayé yìí náà lẹ́yìn kó jẹ kó mu kó rí nǹkan rinṣẹ̀ kó rí ibi tó gbé kó wa sọ ó parí kó dẹ̀ fẹ́yàwó ó parí wallahi ó parí gbogbo àwọn kíní yẹn tọ́wọ́ yẹn bá ti bà tán ẹ padà mọ̀ yí pé kò fẹ́ẹ̀ sí kankan bẹ̀ nítorí pé jẹ rí in táyé má fi ń níyì ní kọ́mẹ̀ ti tẹ̀ ọ lọ́wọ́ tó bá ti lè tẹ̀ ọ lọ́wọ́ tán ó ti parí nǹkan ẹ̀mí ló tó ma háì bí ilẹ̀ ayé ṣe rí nìyẹn ẹni tí ò bá wá ní nǹkan yẹn oní ọmọ wá nẹ́gà tí ó wá pé ẹ̀wọ̀ lágbájá tí ọmọ wá ìjọ tọ́wọ́ tí ẹ bá ti tẹ̀ tán nǹkan mí kù tí ọmọ ẹran kò ní rí fáwọn èèyàn pé ẹjá ronú wa bí tá bá ti jòkó ẹ̀ ń bẹnu wa bí tá a bá ìjòkó ẹni tó gbé ẹsẹ̀ wá bí báyìí kí ni ìyàtọ̀ wa báyìí nìsí ṣé iná tàn wájú ẹni tó níwájú orí ẹni tó gbé mọ́tò wá ń sì ṣé iná tàn níwájú orí ẹni sì tí ò bá sọ fún wa kó ń gbé mọ́tò wá ní ìṣẹ̀kọ̀ sẹ́ni tọ́nà kó gbé mọ́tò wá tó bá kọ̀ ọ̀rọ̀ méjì ní ìtànà ọ̀sọ̀gbẹ̀ àfẹ́ ìṣúgbẹ́ gbẹ́ wọn nínú ọ̀gá mọ́tò mọ̀ bẹ́ńtà kí lọ́kà akẹ́rì mọ́tò jẹ́ mẹ́ta orí ẹ̀dà rú ni kọ́ náà sọ pé ẹ máa wo àrò kò ní ẹ̀wò kọ́nà ni orí ẹ̀dà rú ni mọ́mọ́ bá gbẹ́dọ̀ síta ẹ̀gbẹ́ <laughs> yẹ́ pẹ̀lú mọ́tò ọ̀sẹ̀

ní ti bẹnu ẹni tí ń gbélé mẹ́rẹ́ǹtì ẹ̀dàkùn bá ṣe jòkó ìta lọ́mọ́yàtọ̀ láàrin àwọn méjèèjì ẹnu gbogbo àǹtì ẹni tó ti kọ́lé ara rẹ̀ ẹyin jù ti ẹ padà pé mẹ́fà <laughs> ó bá pé mẹ́fà gan àwọn èèyàn sá tó àwọn ẹ̀ẹ̀kan lè mọ̀ àtẹni tó sórí ẹni nìsìn àtẹni tó sórí bẹ́ẹ̀dì nígbà tá a jí tán báwo la ṣe mẹ́ni tó sórí ẹni àtẹni tó ẹni tó fi gàrí mu tó fi gàrí jẹ sàárì àti ẹni tó fi tọ́kì àti chicken tó fi wọ́n jẹ ẹ̀dàkùn sí àkùkọ́ kọ́nù tí ẹ̀ ẹ̀yìn tí lábùkọ́ tí kọ́nù tí pé tàbí àwọn tó fi chicken jẹ ti pé ẹ mọ̀ rí pé àkùkọ́ <laughs> <laughs>

alimamu shafi'i wọ́n ni atẹ́bìnì bìnà alkọ́ọ̀lìdì ọwá ń kọ́lé bí ẹni pé yọ́ ma gbélé ayé lọ gbére wà iná ma bàkọ́ òkà fi hàláwò àkọ́lìtà kọ̀lìlù tó ìjẹ́ sí pé gbogbo tó lònú lè tó bá yẹ pé orí ẹ pé ni láwọ́ àkọ́lìtà tó bá yẹ pé orí ẹ pé ni gbogbo tó lònú mẹ́ kò ju kékeré lọ wàláì náà náà kọ́ àlìjẹ́ náà tó ní ayé báwọn ìlú mi ti ń kọ́lé lónìí nígbà pọ́lọ̀ bá rígá sọ fún wípé ẹwọ kálùpẹ́ kálìjẹ́ náà yíò ọba ìfẹ́ kálìjẹ́ náà ẹ̀ṣẹ̀ kúdá sí ni ó ṣe kọ́ látàyé o bẹ́lú mi ti ń kọ́lé nìyẹn àwọn èèyàn máa ná billions wọ́n máa ná millions lórí ilé wàláì lórí ilé wọ́n máa ná millions àti màwọn tó jẹ́ sí pé ẹmọ̀ ìwà wátà ń ṣe sáìtì yìí sìn àmàwọn tó jẹ́ sí pé wọ́n fi 500 million naira kọ́lé àmàwọn tó jẹ́ sí pé wọ́n fi 700 million naira kọ́lé ó kù 300 million pẹ̀lú tó fi 1 billion naira tó fi ń kọlé ẹ̀dàkùn kí ló fẹ́ ṣe nínú ilé tó bá mọ̀ yàrá kan náà ni ó gbé kí ló fẹ́ ṣe nínú ilé tó bá yẹn kò ju fáàrí lọ pé ha ah, tẹ bá délé rẹ̀ ha ah, àfá ha ah, tẹ bá délé rẹ̀ tẹ́rí ha ha òun náà ni ọparí káwọn yẹn débẹ̀ ha ọlọ́run ee eh, ọlọ́run òye ọlọ́run ha òyìnṣẹ́rẹ́ lè fáwa náà torí ọlọ́run ọlọ́run ee ee ọparí àbáyé mọ̀kọ́ mọ̀ gbà wọn àlejò ọ̀ràn jẹ́ kọmọ́ ma gba àwọn àlejò ọ̀ràn àwọn àlejò òru wọ́n jẹ́ ẹ̀kí ṣiṣẹ́ wà lóru mọ́ wọ́n ti ń wá lọ́sàn gan náà ní ìsìnlẹ̀ ọ̀sán kọ gba àlejò alágbára ni tó jẹ́ sí pé tí yóò fowó ṣe inú ẹ̀sìn pọ̀ kan rí ẹ̀rẹ́ra ni tí sọ́fù wá ní olówó rẹ̀ lọ́wọ́ ni ẹ̀ máa jẹ́ ká máa tàn ọ́ olówó rọ̀ lóun fi 700 million kọ́lé torí kíni kíkíní lè bá ṣe kíni àti pé kíkíní lè má ṣe kíni lórí fi 700 million kole ní tó padà kú tó gbé ọjáde kó mẹ́ tó kàlọ wá ilẹ̀ kan kótókótó kan tọ́lọ bá ní kórí wọ́n pé gan ìtẹ́ni ó gbé ọlọ tọ́lọ bá ní kórí wọ́n pé ìtẹ́ni ó gbé ọlọ wàláì wọ́n gbé ọjáde kó nu gbogbo dúkìá yẹn wọ́n padà jogún ẹ̀ lẹ́yìn rẹ̀ ó ṣe lè kọ́ àwọn ọ̀rẹ́ padà wá wò pé àmà àwọn tó kọ́lé lónìí àwọn ọmọ òdẹ̀ lè maintain ilé yẹn ilé yẹn ó ti padà ń di jákujàku sí ó ti padà ń di because ilé yẹn ti kọjá tí wọ́n lè maintain now and you know we did. ala ala wa ala gan inu awon to si ko ni leyi mo se si refa wallahi ara bin yaqulu ibn adam mali mali o ma nabi amon kwade wa o ma dan adam amon kwade wa pe owo mi o owo mi o ko po si ko po si wa malaka min malika illa ma akalta fa afnaita anẹ́bì ní òòdẹ̀ nínú gbogbo owó tó ń kójọ yìí o owó tó wà ń báǹkì ẹ̀kẹ́sẹ̀ tí ẹ o gbogbo owó tó kójọ yẹn anẹ́bì ní dédé tó bá jẹ tó jẹ tán kódà tó ń jẹ tó ń jẹ lọ́wọ́ tó tí jẹ tẹ́ tí ẹ torí wọ́n lè padà gbé ọkú mẹ́ ilé ìtọ́ jẹ tó jẹ tán olówó rẹ̀ wà má labista fa ableita aṣọ tó bá wọ̀ tó gbó báyìí lásọ rẹ̀ tó lè tí ọ bá ti gbó yẹn àwọn tó láìkì ẹ̀mú lọ́rùn rẹ̀ o wọ́n bá ti kú táwọn máa jogún ẹ̀ àwọn ẹ̀dẹ̀ máa wọ́n ní wọ́n pa ní àwọn ṣiṣẹ́ wà máa tàṣọ dákùtà fa àmbọ̀ìta àtẹ́lé ìtọba ná sójú ọ̀nà ọlọ́run bá tó sì mara kú mẹ́ wà máa síwà záàlìkà anẹ́bì ní tó bá ti lè kọjá alú ilé ìta wí fàzáhìbùn wà tàríkù hù lìnà ọ padà fílẹ̀ fáwọn ẹ̀wọ̀n jogún ẹni kéèsè tí ẹ ọkà kó dúkìá jọ fáwọn tí ọ padà ná rẹ̀ ni àbíkọ́lọ́run bá kó sànú wala tashtaru bi ayati thamanan qalila ọlọ́run ni ẹ má ra ẹ ra àwọn ayé mi ọlọ́run ọba pẹ̀lú àwọn owó kéékèèké ẹ má fi ayé ẹ má fi pàrọ̀ alkiyama wa iyaya fattaqun èmi ọlọ́run ọba ní kẹ́ bẹ̀rù èmi ọlọ́run wa iyaya fattaqun èmi ọlọ́run nìkan ní kẹ́ páyà níparí àwọn wọ́n na ìmálẹ̀ lórí ọ̀rọ̀ wà látẹ̀sẹ̀rù bí àyàtì samanin kọlila lórí wípé àyà yìí sí a lè lórí ìdẹ̀lú pé bẹ́yàn bá ń kéwú bẹ́yàn bá ń kọ́yàn kéwú kọ́mọ̀ gbówó tó pé àyà ọlọ́run bá lọ ń kọ́yàn yẹn tó máa fi gba èlò ni wọ́n fẹ́ fún ọ lórí kéwú tó lè tó tí ó fún wọn sí kìí pọ̀ ń ta àyà ọlọ́run bá òfin already gan àfáàdì kọ àsìkò pásìkò títá àbẹ̀t inṣàlá ọ̀bá mo lè tún fẹ̀lú jù díẹ̀ lọ́la pèsè ara pé yàn anábi sallallahu alaihi wasallam sọ hadithu kan hadithu ibẹ̀lẹ̀ sunan abi dawud anábi ni ta'allama ilman yubtagha bihi wajhu allah la yata'allamuhu illa liyusiba bihi 'aradan min al-hayati ad-dunya lam yarah wa inna ra'yata aljanna la tujad fi masirati kaza wa kaza arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ ìmọ̀ kan nínú àwọn ọmọ tí a máa fi ń wá ojú rí ọlọ́run gbogbo àwọn ìmẹ̀sìn tó pé ìmọ̀ yìí tà kọ́ ire kéde pà fi ń wá jẹ̀mọ́ ojú rí ọlọ́run àfi ń wá ayẹ́fisìn lọ́run ni ayẹ́kọ́ lọ́run yọ́nú sí wa ni la yata'allamuhu àmọ́kọ̀ọ̀kan tó yà níyà kankan tí kìí bá ti pé ọfẹ́ fi páyé jọ ìntẹ́bíhù yá ikhwan <laughs> ẹjẹ́ sọ fún yín lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ há kùránì àníyàn wọn ọ̀dá o tó lé kùránì ti di ọbẹ̀ ní sin àfá ọkà kùránì tẹ́lá ọlọ́sí mọ̀sábàkọ̀ ẹ̀yọ kan báyìí kọ́lọ́njí ohun ìní ni ọgbà mọ́tò wálé àti mílíọ̀n àti hajji lọ́kàlùkù bá doní kùránì bọ́ bá ti ọ̀wà gbà yẹn ọ̀dà lè kéwú sórí pé yẹn bá ti dáná sí àpamọ́ ìsìkúlẹ̀ nísìn kò sì fi kùránì mẹ́mọ́lá ẹ̀sẹ̀ kún pé inú ọkà fi polówó ni pé kìíní kan national primary school ti máa ha àwọn ọmọ ní kùránì tọ́ra wàláì ẹ̀rí pé àwọn pé ah, ilé ìwé yẹn wọ́n tún ha kùránì bẹ́ẹ̀ àníyàn ti ẹjú wọ́n ti fi ọha tẹ́lẹ̀ náà ni pé ọ̀fẹ́ fi kó jọ ọ̀fẹ́ fi kó àwọn èèyàn jọ kò tí àtúnjẹ́ bẹ́ẹ̀ náà nígbà mìíràn rí àwọn àwọn èèyàn

torí o ní aninanómítà tó fi máa níyàn rẹ̀ pé mítà tí mo fi wọ́n rí so ọ́rọ̀ ara farabalẹ̀ pé tó a gbà pé o ń kọ nítorí òun ló mọ̀ fi ń kọ nítorí ọlọ́run tí wà so báyìí pé tó bá ṣe tó fi ń kọ nìyẹn ní irú ẹni báyìí irú ẹni báyìí ní gbọ́ òun torí pé rọ́ọ̀hà yàrọ́ọ̀hù ni mo bọ́rí ẹ̀rẹ̀ lam yọ́rọ̀ rọ́ìhàtà janna ìwé ẹni bẹ́ẹ̀ wò ní smẹ́lì òun wà aljanna ibi tí ó kẹjọ bẹ́ẹ̀ kò ní wà aljanna nìkan o kò tún ní gbóòrùn ẹ̀ anábi wa inna rọ́ìhàtà aljanna la tuja fi masirati kaza wa kaza anábi wa túwe ibùsọ̀ bó ti ibùsọ̀ tó jìnà téèyàn téèyàn wà tí wọ́n ti máa gbóòrùn aljanna ìyẹn ni pé ẹni tẹ bá ti ń dé bá tẹ̀tẹ̀ ń wọ bí àwọn tẹ́ ti ń súnmọ́ surprise lọ lẹ́ti ma gbóòrùn búrẹ́dì surprise ó ní àwọn òpó nẹ́bí mélòó kan àbí tí <laughs> yóò ti ma gbóòrùn búrẹ́dì surprise pé búrẹ́dì surprise rí ẹ̀dá fún gbàṣẹ́ fún búrẹ́dì surprise tí yẹn bá ń gbóòrùn ẹ̀ nínú dédé irú kábàrùn àlìjẹ́nà ń kọ́bọ̀ lẹ̀ tẹ̀lẹ̀kọ́ yóò so àlìjẹ́nà ń já sàfájù bá ń lọ surprise tẹ̀ <laughs> ọlọ́run mẹ́jẹ̀ẹ́ àlìjẹ́nà ń já tẹ́tẹ́tẹ́ jù wọ́n lọ àwọn wọ̀nyí ò ní súnmọ́ lèlékún ọ̀ kìí ṣeré wà láì kọ́lọ̀ kó sànà wa a ní láti tún àníyàn wa ṣe dáadáa ó jẹ́ pé wọn tá a bá fẹ́ kọ́ nínú mà tá a bá dẹ̀ fẹ́ kọ́ àwọn èèyàn ká kọ́ nítorí tọ́lọ́run bá tó bá di lọ́la ìjọ láì fi ká gbowó níbi tá a bá ń kọ́ èèyàn ní kéwà bí ọ̀ láì fi ká kọ́ àṣìgbọ́yé ń bẹ lórí ilé ìrìn lọ́dọ̀ mọ̀ pé ta dáwọ́lé à ní ìrìyànjú ká fún dáwọ́lé tó kọ́lọ̀ bà lè ká kọ́lọ̀ nǹkan sọ́wà ju ọ̀la lọ so abẹ́lọ́n bà lè ká kọ́lọ̀ kí ó gbà ní ìbádà lọ́wọ́ ẹnì kọ̀kan wa abẹ́lọ́n bà kọ́lọ̀ bà kó fún wa ní àgbóyà al-Qur'an al-Karim kọ́lọ̀ bà kó dẹ̀ ta ìmọ̀lẹ̀ al-Qur'an kọ́tàn sínú ẹnì kọ̀kan wa ọ̀la ìjọkan sọ náà bà kúrò túmọ̀ sẹ́mẹ́ tún wastaghfirullah li wa lakum والسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته abari ìdírí àbí lẹ́nu wọn bá ṣùkú díẹ̀ ọjọ́ ṣe lọ àbí ṣe káwà gbẹ̀yọkàn àbí káwà rẹ̀ gbá iná lẹ́lẹ́ yọ́ ti lọ iná lẹ́tún náà ọ̀dá ẹ̀ẹ́sọ́ mi sílẹ̀ jẹ́ èyí tó wà tó wà sẹ̀sẹ̀ níbẹ̀ tí àlẹ́tọ̀ wà sọ́lá tí wọ́n fi ṣe ti wà àti wípé èyí táwa máa ń lò ní àwọn ẹ̀yà wọn níbi ní àrùn tábà fi irun orí tán àwọn òórùn rẹ̀ àti máa ṣẹ́kù sí wa lẹ́nu ìyá ti pé àwọn ìdí nínú ìwé àmàlẹ́ òkú sí kí adé fún mi yọrùn àwọn kan àwọn ìṣe ìkan Na mú wọ́n ní ìjẹ́gi kan wà pàtó tí ànábì máa fi ń rún pákó bẹ́ẹ̀ ni igi tánàbì máa fi ń rún pákó wà ṣùgbọ́n ànábì ó wípé igi òun nìkan ni igi pákó ànábì ó dẹ̀ sọ wípé gbẹ̀ngẹ́ tó bá fẹ́ rún pákó àfikó rí igi yẹn igi pákó náà ni wọ́n máa

kò sí dẹ̀lìlù kan wípé ìrúnà pákó báyìí ni ẹgbọ̀dọ̀ márùn ẹgbọ̀dọ̀ márùn ó ti bá ń sì náà ẹlẹ́ẹ̀kejì wọn ni wọ́n ní àwọn tó bá wọ́n fihàn lẹ́nu pákó àrí bó wà lẹ́sí ní kílẹ̀bìrì nípa rẹ̀ bẹ́ẹ̀ni òórùn ọ̀bà rẹ̀ jẹ́ òórùn kọba rẹ̀ jẹ́ pé òórùn ń bẹ lẹ́nu kọba rẹ̀ jẹ́ débi wípé kódà ẹni tí bá ń gbà rẹ̀ lè tọ́ oúnjẹ wò nítorí pé jẹ́ taste ẹnu lọ́wà ẹnu ọlọ́run bá kọ́mọ̀ yíò adùn ẹnu wa tí èyàn bá mọ́ ronú dáadáa ẹ̀mọ̀ pé kí ọlọ́run bá pọ̀ ṣe rí àwọn táàmù tí <laughs> ń bá síkì ọmọ mọ́ ọlọ́run tí èyàn bá rí malaria ìjọ ẹlẹ́mọ̀ pé ọlọ́run dákan mọ́ gba adùn lẹ́nu wa ilé ayé sì dàbí yóò sì dàbí ìnira fún yàn torí pé ọmọ jẹun báyìí bí ìgbà pé jùlọ ń jẹni kò ní sí adùn lẹ́nu máláyé èmi wá máa ń rò àádùn tí máa ń lọ lẹ́nu tí ìyàbá ní màlẹ́dà yìí bàbá dá padà mọ́ wà láàmọ́dé ọlọ́ndàkùn eh, àti ṣeré àwọn ìkẹ́ẹ̀dẹ̀ ara kan bẹ̀tọ́ pé tẹ́ẹ̀bá rídà kejì rẹ̀ ẹ̀ lè pé kẹ́ẹ̀ni ẹ̀yọ́ kan mọ̀ rọ̀pọ̀ nọ́mà ni níjọ́ tẹ́ẹ̀bá rídà kejì ẹ̀ lẹ́mọ̀ ìkẹ́ẹ̀ tó sọ̀kalẹ̀ ni ó bá àwẹ̀ jẹ́ kódà ń gbà mí tí èsì lè sọ̀kalẹ̀ sọ́nà kan tí ó sì ní bá àwẹ̀ jẹ́ ká sọ pé èèyàn mú inhaler nísìn àbí èèyàn mú eye drop èèyàn ní problem ojú ó fẹ́ lògùn ojú nínú àwẹ̀ ogun ojú ojú sí sí ń da láàmú yìí rẹ̀ ọgbọ̀rọ̀ ló lásìkò tí ń gbàwẹ̀ lọ́wọ́ yẹn kò lè ní sùúrù kọ́ dalẹ̀ ó lè lò àwọn ogun ojú kan wọ́n bẹ́jọ́ pé tẹ́ bá ti kan sójú báyìí ẹ gbúrò kíkorò rẹ̀ lọ́nà fún yín kó bá wẹ̀ jẹ́ wà lọ́yìí kò bá rẹ̀ jẹ́ kò bá níjẹ́ akàgbẹ̀ni ẹni ẹ̀jú pé a tó bá jẹ́ sí pé n tó lè ní faradà tí ó fi dalẹ́ ni tó bá yẹ pé yẹn tẹ́yẹn lè lálẹ́ ni jẹ́ kó dalẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé kò sọ́gbọ́n tó fẹ́ dà àfi kó lú lọ́sàn yẹn lú lọ́sàn kọ́ bà rẹ̀ jẹ́ kódà tí asma bá attack yẹn gbà mí wọ́n ní sabutamol inhaler tí wọ́n máa ń fi sẹ́nu ó sì ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn ni a ọgbọ́dọ̀ fi àwẹ̀rẹ́ bàjẹ́ o kọ́ sọ dásàlì kìí àmà àbí àdúkọjáwẹ̀ rẹ̀ ó lè fin ọ́nà ẹgbẹ́ pàtàwà kéèkéé ni níta àmọ́ fi ń jáwẹ̀ ni pé ọ̀rẹ́ wa kan bẹ <laughs> <laughs> ni <laughs> àwọn ọmọ wa ọ̀nà mi mi gbẹ́dọ́mì tàbábìlẹ̀ láti gbẹ́dọ́mì àti ọba ti lè rí wa báyìí àlọ́mú mi àwọn ẹlẹ́sì bàjẹ́ <laughs> ìwọ́n gbẹ́dọ́mì <laughs> ọlọ́wà fọ́sà ni wa òsì kẹta tí yẹ fáyì màkáṣe mo ti lágbàlagbà tó bí mínà bẹ́ẹ̀ náà rí o tí a fáyì lákùnrin tó gbàrẹ̀ tó bá gbé tọ́mì sáwọ̀ rẹ̀ bàjẹ́ kò bàjẹ́ ìhélà náà èèyàn lè fin tó bá yẹ pé kò sí ọ̀nà àbáyọmọ́ nígbà yẹn ju kó fin lọ sí wọn lọ́wọ́ àlà subhanaka alhamdulillah shalla ta sabuka gure